أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah alhamdulillah Allah tí ó ṣe oore nípa kó ṣe wá ní mùsùlùmí tí wọ́n bá ń ọmọ la mọ̀ sí pé olówó ríra ọmọ ni ṣùgbọ́n gbogbo wa náà mọ̀ níbi tí ayé dé lónìí pé olówó ti rọ́ ọmọ rà o dáadáa ṣùgbọ́n tí a bá ní olówó ríra a jẹ́ pé ẹ̀sìn ní í jẹ́ bẹ́ẹ̀ òríjínà ẹ̀sìn ẹ̀sìn òdodo ẹ̀sìn tó jẹ́ wípé èèyàn ń sìn tí ò jẹ́ pé torí nǹkan kan lèèyàn fi ń sìn ju torí pé ọba tó ni mí tí mò ń jẹ́rú fún ó ní kí n máa sìn í so eyín lọ́fà tá a fi dúpẹ́ lọ́dọ̀ Allah. alhamdulilayi. ètò yìí ó ń wáyé láti ọwọ́ alhaji wa abdulwasi jẹ́nradé ọlọ́run kọ́sàlẹ́kọ́ àlùbáríkà wọn ní ìrántí bàbá wọn tí wọ́n ti lo alkiyama alhaji wa jẹ́nradé ọ̀làdìmẹ́jì kọ́lọ́ndàkùn kọ́ bá wa kí alhaji wa àyìndé ọ̀làdìmẹ́jì jẹ́nradé kọ́lọ́nkọ́ bá ní gẹ̀ wọ́n wọ́n tún ń ṣe ètò yìí láti tún fi bẹ́lọ́hún àlekèọ́lá tó yẹ pọ̀ nìkan lọ lágbára àti lè ṣe ti ń fẹ́ màmá wa àgbà alájà wa riskat jẹ́ ìrádé kọ́lọ̀ ń jẹ́ mi màmá ogun kọ́lọ̀ ń kó fún màmá lálàáfíà kọ́lọ̀ ń kó sì fi àwọn ọmọ wọn kó fi wọ́n bò wọ́n láṣìírí ẹ̀yẹ yẹn wa gẹ́gẹ́ bí n tà ń bá bọ̀ lánàá wípé ẹ̀sìn yìí tí ọlọ́run ọba gbé fànàbí wa sallallahu alayhi wa sallam kèé ṣe ẹ̀sìn tó ṣe é tọ́ bọ̀ bí ti wù ọmọ torí wípé ẹ̀sìn yìí Allah subhanahu wa gẹ́gẹ́ ló gbé fún anabi wa sallallahu alayhi wa sallam anabi wa yìí ọjà anabi aláàánú débi pé kò pe panápaná lọ́lọ́pàá fún wa kò sì pe àfin léèbó ó jẹ́ adá ẹwẹ́ mọ̀ ó jẹ́ adá òwe mọ̀ anabi wa sallallahu alayhi wa ó jẹ́ àmọ́ ọ̀tún yàtọ̀ sósì anabi wa sallallahu alayhi wa sallam pẹ̀lú islam tọ́nà wọn bá fi ràn yìí ó jẹ́ adá dúdú mọ̀ yàtọ̀ sí funfun àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà gẹ́gẹ́ bá a ṣe ń bá a lánàá wípé àwẹ̀ ramadan kèé ṣe bí n bá fẹ́ gbogbo àwẹ̀ yòókù èèyàn lè pé bí n bá fẹ́ torí wípé àkọ́ ìdà kan wà nú ẹ̀sìn lápèjúwe téèyàn bá ń dàwẹ̀ kan sìn tí ò ń ṣe Ramadan téèyàn wá rí nǹkan kan jẹ́ pé bóyá ó wù ú pé kò wú kó mọ́ ó lè mọ̀ọ́mọ̀ kó fi àwẹ̀ lẹ̀ torí pé ṣe àwẹ̀ torí pé àmì rù yìí ẹni tó bá tí èé ṣe ààwẹ̀ tí Allah subhanahu wa ta'ala ṣe lọ́ràn yẹn fún tó bá wù ú o lè kọ̀ntínú tó bá wù ú o lè sọ pé òun ọ̀gbá lọ mọ́ ṣùgbọ́n ààwẹ̀ Ramadan yìí eléyìí tá a wà nù rẹ̀ yìí kì í ṣe bọ́ bá wù mí kì í ṣe nọ́mbà fẹ́ bẹ́ẹ̀ nọ́mbà túláàsì ni nítorí wípé ẹrú la jẹ́ fún ẹni tó sọ wípé ká máa gbààwẹ̀ yìí kò sì sí ń tẹ́rú fẹ́ sọ bí ó rẹ̀ bá sọ al-abdu wa ma malaka li ẹni tó lẹ́rù ló lẹ́rù ẹni tó lẹ́rù ló lẹ́rù Allah subhanahu wa ta'ala òun ló ní wá lánìí tán tá à ń jẹ́rú fún tó jẹ́ pé béèyàn gbà bẹ́ẹ̀ ẹrú ọlọ́run ní í ṣe béèyàn gbà bẹ́ẹ̀ ẹrú ọlọ́run ní í ṣe òun ló wá ṣe àwẹ̀ yìí ní ọ̀ranyàn fún wa wípé ká máa gba àwẹ̀ Ramadan níbàámu sí ń tàn wọ́n ń bábọ̀ lánàá Allah subhanahu wa ta'ala ti já mọ̀ pé ọ̀ranyàn làwẹ̀ Ramadan o ẹ sì gbọ́dọ̀ gbà á bí òfin Allah wá ní ayyama madudatin àwẹ̀ Ramadan tá a wí yìí ẹ pere àwọn ọjọ́ péréte ni ọjọ́ tó ló ń kàn ní bó bá pọ̀ tẹ́yẹ́yẹ́ àjọgbọ̀n ọjọ́ tí gbogbo oṣù tí Allah subhanahu wa ta'ala fún atọ́já méjìlá aláàmú ẹyọ kan ń bẹ̀ tó jẹ́ oṣù kẹsàn-án ojú fi gbà Ramadan ń bẹ̀ kíkí ni ó lè bá a ṣe kó lè bá a jẹ́ ń wa títí ń bọ̀ wá látẹ̀yìn wa parẹ́ pẹ̀lú Ramadan gbogbo dáadáa tí ń bọ̀ wájú aláwùjọwọ́ wọn tó nítorí kí ni ó fi rí bẹ́ẹ̀ tá a fi sọ wípé téèyàn bá gba àwẹ̀ Ramadan bó ṣe yẹ kó gbà á gbogbo àìṣedéédé rẹ̀ látẹ̀yìn aláwọ̀ fojú fò ó yóò forí jì í a tún wá sọ wípé béèyàn bá gba àwẹ̀ Ramadan yìí dáadáa sẹ́ gbogbo oore títún bọ̀ wájú aláwọ̀ tún ṣe fún ó yẹ ká pa bìkà yàbìdún bì ó yẹ ká yànnà rẹ̀ ká káwọn èèyàn gbọ́ yé wípé àá bóun ni Ramadan ń ṣe wá pàtàkì tó tó fi jẹ́ pé gbogbo àìṣedéédé ti ń bọ̀ wá látẹ̀yìn téèyàn ṣe bẹ́ẹ̀ bá wá dénú oṣù yìí tó bá gbà àwẹ̀ bó ṣe kó ọba ó fi parẹ́ fún yóò fi hádànù fún kò ní lẹ́sẹ̀ lọ́rùn mọ́ tá a bá tiẹ̀ gbọ́ yẹn tó wá ní àwọn oore tẹ́ tó wá ní tí bá ń bọ̀ wájú ramadana yìí ní gbígbà dáadáa ní ọjọ́ wọ́wọ́ yóò rí bẹ́ẹ̀ ẹni tó béèrè ọ̀rọ̀ fún oore lọ́dọ̀ ọlọ́run tí In tó súnmọ́ jù òun ni kọjá wípé ẹ̀ṣẹ̀ ní dí oore yẹn lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ilé ìyá ẹ̀ṣẹ̀ ilé baba ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ síyàn lọ́rùn àbí ègún kálá sọ́nà tààlà kó là ń bẹ̀ téèyàn bá ti wá di ẹni tó bá àwẹ̀ Ramadan tó bá dáadáa bó ṣe yẹ kó gbà á ihun tọ́lọ́hún ọba fi lè sọ wípé òun ó foríjì irú ẹni bẹ́ẹ̀ tá a bá ti foríjì yẹn tán kí ni máa tẹ̀lé àforíjì ṣèbí ká ṣe ti bá ń fẹ́ fún ni tó gbogbo ẹni tí ń béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run tọwọ rẹ̀ ò tí ì tó látijọ́ yìí kó gba àwẹ̀ Ramadan yìí dáadáa kó wá máa níyè kó máa ṣàgbìyèlé e wípé n tó lójú pẹ̀lú ògùn Allah subhanahu wa ní pé àwẹ̀ Ramadan yìí tí ti kú òní ẹlẹ́sẹ̀ bá dẹ̀ ti kú ó ti pé kọ́wọ́ ọ̀tẹ̀ ti wá ni mọ̀ wípé ìní fọmọ yìí ló ń jẹ torí kíni torí bàbá òun gẹ́gẹ́ lọ bẹ̀bẹ̀ fúnra rẹ̀ tá a bá fi lè sọ wípé ọ̀dà mi ò bínú mọ́ kò sí nǹkan kan tó kù ju kọjá wípé n ti ń retí lọ́dọ̀ wa tó yẹ ká fún tá a fún torí ẹ̀ṣẹ̀ rẹ̀ ká fún lókù jàmá mo rò pé ti yé wa wípé gbogbo wa pátá ẹlẹ́ṣẹ̀ ni wa Allah subhanahu ó wá mú oṣù kan wá nínú oṣù méjèèjìlá láti purify wa láti sọ wá di born again láti sọ wá di ẹni tó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ tá a dì lérí tí ń dè wá mọ́lẹ̀ tí ń rìn wá mọ́lẹ̀ tí ò jọ̀wọ́ ọwọ́ tẹ àwọn tá a fẹ́ Allah subhanahu wa ta'ala wá láti fi hádànù ó tún wá ṣetán láti ṣe oore fún wa Allah wa ni ayyama ma'dudatin àwọn ọjọ́ tẹ́ fi gbà wẹ̀ yìí nínú oṣù ramadana yìí ọjọ́ tó ló ń kà ní ṣebí yorùbá gan máa sọ wípé ntọ́ bá ti níye tá a fẹ́ fi ṣe kò yẹ kó lè jáyàn láyà mọ́ wọ́n ní kò yẹ kí sin ọkọ̀ eré àsálọ́lé tá a bá ń fẹ́ sí ṣiṣẹ́ látàárọ̀ tó bá ti wá di pé akọjú sọ́nà lé bó ti wulẹ̀ kọ́ rẹ ẹṣin yẹn tó àsìkò yẹn ẹṣin yẹn ò ní kọ eré àsálọ lé torí pé ó ti mọ̀ pé òun lọ sinmi nìyẹn gbogbo ẹni tó bá ti mọ bí Ramadan ṣe tó yóò mọ̀ pé ó yẹ kó múra sí dáadáa nítorí wípé ntí ó pa gbogbo àìṣedéédé wa àtẹ̀yìn rẹ ntí ó tún jẹ́ kọ́wọ́ ọwọ́ tẹ dáadáa tí ń bẹ wájú tó jẹ́ pẹ́sẹ̀ ni ọ̀jọ́ wọ́wọ́ tẹ̀ ó yẹ kéèyàn ó múra sí dáadáa aláwa ni mo lágbára kí n ṣe gbogbo ọjọ́ lọ́jọ́ tẹ́ fìgbà wẹ̀ fún yìí ṣùgbọ́n mi ò ṣe bẹ́ẹ̀ nítorí pé mo jálá àánú fẹ́rú tí mo ní ayyama madudatin àwọn ọjọ́ tẹ́ fi gbà wẹ̀ yìí ọjọ́ péréte ni famankana minkum maridon aw ala safarin fa iddatun min ayyamin ukhar allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ wípé téèyàn bá lòun ò ní lo ayé bí ọlọ́run ọba ṣe sọ pé ká lò èèyàn kẹrì pé òun dààmú ni torí wípé ẹnìkan ò lè mọ̀ ọ́ pọ̀n bí ọlọ́mọ àwa kọ́ la láyé àwa kọ́ nira wa Allah ló ni wa ọlọ́run tó pé òun lòún dá wa ó mọ àwọn nǹkan tóun dá tá a máa ṣe ó mọ àwọn nǹkan tóun dá tí ó máa ṣe wá ó mọ wa ó ti mọ̀ pé òun lòún dá wa òun sì dá àìsàn ẹni tá àìsàn bá wá mú tásìkò àwẹ̀ bá bá bó tiẹ̀ ó ṣe jẹ́ wa ẹ̀ nínú alukur'an tó jẹ́ wípé ni arínúròde ìyìn tó jẹ́ pé kò fi nǹkan kálẹ̀ láì ṣàlàyé nínú gbogbo ìgbésí ayé ẹ̀dá aláàní ẹnikẹ́ni tó bá jẹ́ pé nù yín ó ń ṣàìsàn tàbó ó wà lórí ìrìn àjò gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé wàhálà máa wà lórí ìrìn àjò aláwa ni kó fi àwọ̀ ẹ̀yẹ lẹ̀ lásìkò yẹn fa idaton min ayamin ukhar yọ bá àwọ̀ ẹ̀tì ń gbà mí ni. eléyìí tó túmọ̀ sí pé ọlọ́run èsì ọba tí máa ṣèkà kèé ṣe ọba ọ̀dájú ọba àánú ni pé ṣebí mi mọ́ sáda yín bó bá ti wò ó rí ọjẹ́ ẹ wà wọn tẹ́jà lágbára láyé wọn á ní lọ ṣe nǹkan yẹn fún mi ni mi ìfẹ́ máa ń torí ó máa ṣe é go and do it for me Allah subhanahu wa ta'ala tọ́jà lágbára lórí gbogbo nǹkan kò sọ bẹ́ẹ̀ o ó ní ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó ṣàìsàn nù yín lásìkò àwẹ̀ tàbí ẹnikẹ́ni tó wà lórí ìrìn àjò nù yín ìmí èé sọba tí fìnira tún kún nǹkan fún yẹn ìyìn sọ ẹ̀sìn kalẹ̀ fún yín torí kó lè bá jẹ́ fún yín kí n wá ní dandan síbẹ̀ mímọ́sá dá yín bọ́ ọ bá ń ṣàìsàn jù bẹ́ẹ̀ lọ gbààwẹ̀ ọlọ́run ní rárá ẹnikẹ́ni tí bá ń ṣàìsàn nù yín kó fi àwẹ̀ ẹlẹ̀ lásìkò yẹn tàbí ẹnikẹ́ni tó bá wà lórí ìrìn àjò léyìí tó jẹ́ wípé ìrìn àjò èèyàn ní sorú ibi tó fẹ́ èèyàn ní máa sábà rí ní tó fẹ́ bó ti wù kéèyàn ọjàyé tó rìn àjò àjò lè dàbí ilé Allah subhanahu wa ta'ala ti mọ tó ń fi síbi ìrìn àjò fún wa nínú stress nínú wàhálà nínú pé ah kánilé mi mọ wà irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi mi è jẹ́rú nǹkan báyìí Allah wa mọ̀ pé tó ń bá wa ṣe lọ́ràn ẹ̀yàn fónírìn àjò kó tún gbààwẹ̀ ó ṣeé ṣe kó mú ìnira lọ fún un aláwa ni ẹnikẹ́ni inú yín tó wà lórí ìrìn àjò mo yọ̀ǹda fún kó fi àwẹ̀ lẹ̀ lásìkò yẹn kó padà gbà á nígbà míì ìyẹn at his own convenient time ìyẹn kí ramadan mi ò tó tó dé allahu akbar pé ni ọlọ́run ọba aláàánú ju lọ bó ti wù kí ìyá ọ sọ pé òun ọmọ tó aláàánú lọ bó ti wù kí ọ̀gá rere ọmọ sẹ́hun aláǹláàánú wa jù báyìí lọ bó ti wù kí bàbá sọ pé ah bàbá rere ni mí mo kó ẹ̀mí àwọn ọmọ mi léyà púpọ̀ mo sì láàánú wọn aláàánú wa jù bẹ́ẹ̀ lọ ọlọ́run dákun abẹ́ nínú àánú rẹ̀ a máa tẹ̀síwájú lọ́la pẹ̀lú ògùn Allah subhanahu wa ta'ala ẹni tó bá jẹ́ wípé àìsàn tí ń ṣe kèé ṣe àìsàn tí máa ń lọ rárá bóòlù òun ṣe wá gbàwẹ̀ tiẹ̀ gbà tó jẹ́ pé ẹni tó jẹ́ wípé òun ṣàìsàn láìsàn tó lè padà lọ la ní kó fàwẹ̀ ẹlẹ̀ lásìkò àwẹ̀ náà kó padà gbangba míì ẹni tó bá wá jẹ́ wípé àìsàn aláwọ̀ àlọ́ ni tiẹ̀ ń kọ́ a máa rẹ̀ síwájú nítorí pé Islam kìí ṣe ẹ̀sìn tó rújú kìí ṣe ẹ̀sìn tó dàpọ̀ kìí ṣe ẹ̀sìn tó dalúrúpọ̀ mọ́sàpà ẹ̀sìn tó yọ kò mọ òkun fún wa ni ẹ̀sìn tó jẹ́ àmọ́ ìyàtọ̀ láàrin gègé àti gògóńgò ni abẹ́ẹ́nú àánú rẹ̀ kó ṣàánú wa kó já tẹ̀síwájú dáadáa Alhaji Abdulwasi jẹ́ ẹ̀rọ̀dé ọlọ́run ṣàlékún dáadáa wọn ọlọ́run dákun bá a lo wáàsí yìí bá a lò ní ìkẹ́ ìgẹ̀ fún bàbá wọn aláàjì wa àjàní jẹ́nradé ọlọ́run dákun ṣàánú wọn gbàdúrà wọn kó o sì bá fi ṣàlékún gbogbo ẹ̀mí fún màmá wọn alájà wa rìsíkìyà jẹ́nradé kọ́lọ́n kó ṣàánú gbogbo wa àwa náà tí à ń ṣe wá sí náà àti gbogbo ẹ̀yin olùtẹ́tí wa kí Allah subhanahu kọ ta'ala wa kọ bà wá lẹ́rú kó jọ̀ọ́ kó jọ̀ọ́ kójọ jẹ́ pé gbogbo iṣẹ́ wa tá à ń ṣe torí Allah subhanahu nìkan ni torí pé gbogbo ẹni tó bá ṣe nǹkan kan nítorí nǹkan mi yàtọ̀ sálà kò ní ládá tí ó gbà kó lọ́wọ́ sànù wa kó gbàdúrà wa kó bí abùkátà wa kó lé wa kó lẹ́sìn kó lé wa kó ní imán kó lé wa kó dáadáa kó sì sànù wa kó já gbàwẹ̀ náà délẹ̀ kó sì má dùn wá ládá rẹ̀ aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.